اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وعباد الله اعلموا ان التقصر والتشاؤم بشيء من الوصف أو الشر أو الدم أو غير ذلك من الشيء أجرنا على يوم الله حديث الله وعلا لكي استفاده إلا قلوب ọwọ́ pẹ̀lú àkókò kan àti ìtẹ̀kẹ̀lẹ́ àti ìfẹsẹ̀ láàyè náà nínú aburú lọ́wọ́ nínú ẹ̀kọ́ lọ́wọ́ èyí ló ti fi ṣẹlẹ̀ ọkọ̀ tó wá nípa rẹ̀ ẹgbẹ́ tó wọn bá ní sọ lásàlà yẹ wọ́n pé ìnáwó wọn yóò ṣe ìlẹ̀ sí ọkọ̀ tí káwọn àti ìtẹ́nà ọmọ àwọn àtúná wọ́n wà ní ìkọ́ ẹgbẹ́ náà sọ. Bíbí ẹni yóò tí ọba tó kàn ní ibi ọlọ́wọ́ ọba nínú ìjọba nínú ìjọba irúfẹ́ nílẹ̀ ọlọ́wọ́ ti àlùfẹ́lẹ̀ ní ọ̀gbọ́n àti ní ìkókò rẹ̀ ìlànà gbogbo àwọn ọbajà látò sí tọ́pì kàn ní ibi ọlọ́wọ́ nínú mọ́ta ọlọ́wọ́ wọn dára ní dáadáa kama wọn wò ní bí àkókò kan rárá àkókò tó wù lágbóró wá tí o ti àgbàrọ náà bá fẹ́. ká máa gbàgbé pé àyè náà fún rárá àyè náà ló lè ṣèyàn lágbóró tí o ti àgbàrọ náà bá fẹ́. àdékàgbà pé èèyàn èèyàn gángan fún rárá rẹ̀ ó lè padà mú fún àwọn ẹlòmíì láì ní àgbàrọ náà lágbóró. ilé ìlú ẹ̀kọ́ lọ́wọ́ ọlọ́run ọba àdìgbà bá yọ orí wa wípé máa sàtọ́ láti kó sí ibà dé èyí ọ̀hún ti wọlé àti ìsàmì òdìgbò ẹ̀dínlá ìdárí من قبل أن تدركها إن ذلك العبد الله صفة الحكمة lórílẹ̀ àti látara ara ilẹ̀ rí òsínlá yìí àyàfi kó ti wà nínú àkọọ́lẹ̀ kan kó tó ti pé ọlọ́run kó tó ti fi pé àṣẹ̀dá títẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ torí ti tún ẹ̀dá ẹ̀dá àlọ́mọ ìyẹ̀dí torí ìyẹn kọ ọ̀rọ̀ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀. ìyá àyùbá lọ́lọ́ nítorí ẹ̀sọ́ tí wá nínú àdéhùn ìgbà tẹ̀lé sọ́kọ̀rọ̀ àtàlá lórí kọ́ wa lẹ́kọ̀ọ́ onílà àyùbá wọlé àpèyàrọ́ta wala ẹ̀mẹ́ta wala ọ̀sọ̀tọ̀. àwọn àpáti náà kú kaba pèsè náà adigun ìtumọ̀ rẹ̀ ní pé mùsùlùmí ò jẹ́ gbọ́dọ̀ gbà wípé àìsàn kan lè rẹ̀ lòdì láì sí kága ọlọ́wọ́ bá nínú. ẹ̀rí bàtà mẹ́rin sọ́lọ́lọ́ àti sọ́lá ń tọ́ sọ̀rọ̀ yìí lọ́wọ́ àti ìdókòwò lòún gbé ọwọ́ àti ìwé lọ́dọ̀ àti sọ́lọ́gbọ́ àti sọ́lọ́ ibi ilẹ̀ láì tó lè rẹ̀ ó lè rìn abíkínlá ẹ̀rẹ̀ àkúrú tí mo lọ́jọ́ lọ́dọ̀ tó akalẹ̀ tó pé ìwú ẹ̀rẹ̀ èyí sì tó ibi tó bá wà pẹ̀lú àwọn ẹ̀rẹ̀ ní kúrò òun ní alẹ́ lé kúrú alẹ́ ní sọ́lọ́gbọ́ àti sọ́lọ́wá ní ọ̀gbẹ́ tó o bá sọ pé lé kúrú ló kún rè yìí tí o lé kúrú tó wúlẹ̀ ní lé kúrú kálukú alákọ̀ọ́ káwá yọ ọba àdéhùn di wa. àdéhùn tó kọ́ ẹ̀káláwá kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ wíkẹ́ rírẹ̀ àìsàn àkùgbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ páìsàn lè rìn láì dásí fún méjì pẹ̀lú ọ̀kadàrà àkọọ́lẹ̀ tó lọ́ ọ̀gá tó lọ. bákan náà fún yàrá kí láburú wáyé ká máa ní mo ti pé yóò rí bẹ́ẹ̀ nígbà tí yẹn ti pàdé àràrá nígbà tí yẹn ti lé ẹwọn báwọn yẹn máa fi rẹ ebi ní ẹni ti pàdé ẹni tó kú kaba yìí ní ọ̀sẹ̀ rẹ wọn ti wọn fi bí ọ̀sẹ̀ rẹ nìyẹn nígbà tí pé yẹn ti kú rọgọdọ ní mọ pàdé mo ti wọn fi bí ọ̀sẹ̀ rẹ nìyẹn nígbà tí pé yẹn kú pani àti pé nígbà délé ní ààyè nígbà mo ti wọ báyìí mo ti fẹ ààyè láàbùrù lélẹ ẹ àdébísọ̀ lọ́mọ òní láàbíyàrá ìkẹ́kẹ́ ò lè pa aláburú láì ní àkọọ́lẹ̀ ọlọ́wọ́n ọba nínú. ẹ̀rí adébí sọ́kọ̀ ọlọ́wọ́ àlùfẹ́lá omi tí oyè wáyé wọ́n lé ẹ̀mẹ́. kásá yìí pé tí ẹ̀sìn bá ti ó lè tún ní ibi ẹyẹ. ibẹ̀ mi ti bá yọ ọ̀kẹ́ kú ni yọ̀ọ̀bà dẹ̀yẹ bí ọ̀ máa èyí dẹ́yìn máa ń lọ pápá kúlẹ̀ àyà àdúgbò sọlá ni káfá mi gbàgbọ́ nípa rẹ̀ káṣí ẹ̀mí àwọn ṣùgbọ́dà ọlọ́run ni ẹ máa wà nínú àjẹ sí ẹyẹ tóbi pé wọ́n máa wọ́n máa jẹ nínú èso àmìjẹ́sẹ̀ tó tó níjọ́ mi dà kẹ́yàmù ṣùgbọ́n ìgbàgbọ́ yẹn sọ pé kò sáré kẹ́yàmù ìdílé yẹn bá ti àti kàmí ni pépè ti ń bẹ́ kò sí mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ń wọlé wọn làwọn máa akókò sọ kàwé pé irú àkókò dáwà ìdòkòtò sọ́fà mi fúnra oṣù yìí àmàmàlàmòrò ìyá ìlà dọ̀lọ́ ẹ̀rí kíyàn gbàgbé lábúlé wáyé pẹ̀lú oṣù ìyàwó àdúrà ìtàn pẹ̀lú sọ́fà mi ní oṣù kejì oṣù òkè ọwọ́ àdúgbò ìgbàgbé lábúlé wáyé láì ní ìpẹ̀lú kádàrà ìdíjẹ́rẹ́ àtọ̀kù wáyé máa rẹ̀. الخيل لا خيار هذا رضي النبي صلى الله عليه وسلم فيقول خيار الشر ẹbí ti la nẹbi bí ẹbọ ni kéèyàn gbà pé láburú yìí ṣẹlẹ̀ pẹ̀lú kankan tí ò ní ṣe pẹ̀lú kádàrá Ọlọ́run ẹbọ ni ẹbí ti la nẹbi sallallahu alaihi wasallam lórí bẹ́ẹ̀ láti wá máa rí nínú àwọn ẹni tó ti fẹ́ fi hàn yé. wọn làwọn kan lọ ilé gbogbo ọlọ́ọ̀ni aburú ọgọ́rùn-ún mẹ́ta àti ohun lọ́nà ẹgbẹ̀rún káwọn twenty thousand iná ẹ̀mí àti bàtí máa ń sọ̀kalẹ̀ lọ́dọọdún àwọn àdúgbò ẹ̀yẹ́yẹ́ ìjọ àlàrúbá ni wọ́n sọ̀kalẹ̀ ìyẹn tó bá kẹ́yìn tó yẹ náà wọn ní lẹ́yìn ọ̀sán kalẹ̀ nínú oṣù sọ́fà wípé ajá pípé ọjọ́ yìí ló sòrò ìdùnnú àwọn ọjọ́ tó wà lọ́dún wọn tún wá yin àwọn nẹ́sílà wọn làwọn lọ sọ̀lá lu àrùbí àwọn ìgbésà ṣe àlàrúbá kọ́kọ́rọ́ àlàrúbá kọ́kọ́rọ́ kájú bá ní oṣù máa wáyé wọn bá ní àwọn oṣù rákà bẹ́ẹ̀ àwọn oṣù fájà bẹ́ẹ̀ àwọn ọ̀tà àbúrásùkà ọ̀tà náà bẹ́ẹ̀ bíi sẹ́wọ̀ntì àwọn ọ̀tà kúrò aláwọ̀ fífín bẹ́ẹ̀ àwọn ọ̀tà àjọyìn fara tọ́jú lẹ́nu ẹ̀yọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn ọ̀tẹ̀ wá sàdó àdàkù kan nípa bẹ́ẹ̀ ìlànà yìí òfin ìṣẹ̀lẹ̀ nílẹ̀ yóò fi bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀rí pálá yìí láti fún wa jẹ́ ẹ̀yẹn ètè wọn náà tọ́ka oṣù tọ́ka òṣù ara láì lè ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run ọ̀sùnfà. kó ló tún wà ní wọn tó ṣe wí wọn gbà pé láburú máa ń tẹlẹ̀ ní ìyàbá lọ sí aláàárẹ̀. láàrin àìsàn ọwọ́ ni odidi súnà káàdì ní sọ́mọ wọn ọ̀la ẹ̀wọ̀n ní láti láti lọ tó ń lọ sí wa tó ṣe wá lórí kòkòrò rẹ̀ tó ṣe ó yé wa yìí wọ òṣèlú sí mùsùlùmí nínú ẹ̀ òun ni ikú bá rẹ̀. tíyẹn lọ ọmọ ya rẹ̀ awa o àwa rẹ̀ mùsùlùmí o ó na jẹ́ yẹ ó lè jẹ́ bàbá ẹ̀ lọ́rẹ́ ó lè jẹ́ bọ̀dá ẹ̀ ó lè jẹ́ aládùúgbò rẹ̀ ó lè jẹ́ ó lè tí ndị fún wọn wọ́n ní o ma tó ti lọ wò lónìí ẹ̀rí pẹ̀lú tí mùsùlùmí gba arú rẹ̀ eléyìí náà kú sábẹ́ ohun tó ń pè ní àtẹ̀yàmá ìmàdàbà aláburú pé ìkẹ́kẹ́ máa tẹ̀lé tí yẹn bá lọ sàlẹ̀ òbí ipá ìsàn yẹn ti máa rẹ̀ ẹ̀rí kó lẹ̀ lẹ́ máa dójú ẹ̀ táwọn yẹn bá lọ sí tábíà wọ́n lọ sí ẹ wọ́n lọ bẹ́ẹ̀ kẹsì dárò ọ̀yẹ́ni rẹ̀ jáde láyé ọmọ àgọ́ àyè sí ni ọ ẹ̀yẹ sí ni fún kìnnì ẹni pé bá máa di ìwé bá ti sì ní ìṣẹ̀lẹ̀ ẹrú rẹ ó o yọ ṣẹlẹ̀ sílé rẹ ẹ dákun ọba ṣẹlẹ̀ ló kún tí ò ti lọla. lọ́la gbogbo máa ń ṣàtọ Ọlọ́run sọ ni àwọn bàbá rẹ ń tí bàbá rẹ bá wà láyé tí bàbá wà àwọn bàbá bá bá ní àwọn ti lórí aláàbẹ̀bí sọ́kọ̀ọ́ àlùfáàlà ó ní àkùgbọ́dọ̀ nígbà tó ti wí pé lábúrú lè wáyé látara kẹta láì fi ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ lọ́dọọlọ́. ṣùgbọ́n àtẹ̀bí sọ́kọ̀ọ́ àlùfáàlà ó ní wọ́n yọ̀ ọ́ ìbò ní báyìí ṣùgbọ́n mo ti wọn láì fi òun tó pè ní báyìí wọ́n wá lè sọ náà fún yíyá báyìí ó ní bẹ́ẹ̀ kẹ́ni mo tó sọ yìí báyìí. ọ̀rọ̀ tó lù ọbẹ̀ ti àlámọ̀rí náà àwọn aṣèwì àwọn àníkí lórúkọ ẹni tí ọmọ yẹn jọ àlámọ̀rí wọn ní pátákì lórúkọ rẹ obìnrin ẹ̀yọ́ dání kí ni sùnmọ́ hasan òun níbi ẹni dáadáa ṣùgbọ́n wọn ní kí lórúkọ rẹ wọ́n bá ní hasani ibi ìyẹn gẹ́rẹ́gẹ́rẹ́ ilé kókó ni èyàn ọ̀fẹ́ fún ìjà yìí díẹ̀ pé sékèsí pé kí ni ilẹ̀ kú àtúntàlá ló ń láì kí gbólóhùn kò dà púpọ̀ yìí. tó nípa bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá sọ fún yín pé a bọ́ọ̀ ṣe ń lọ yìí tọ́ba ti pàdé ilẹ̀ dúdú wàhálà bá yọ ṣẹlẹ̀ ọ ìwọ náà bá ní yé ìyá padà irúfẹ́ ẹni bí dẹ́rú ẹ̀wò ọmọ ní ẹ̀ṣọ́rọ̀ bọ́sọ̀ ìṣẹ̀lẹ̀ ọ wọ́n wá sí àtẹ́lẹ̀ ilé lọ́lọ́tọ́ bàyọ̀ sẹ́lẹ̀ kí wọ́n á ní ìdáná ẹ̀fẹ́ ti yẹn máa ṣe fọlọ́n náà ní gbọ́dọ̀ yìí lọ́kọ̀ náà la ayọ̀rọ̀ ẹ̀ṣin la ayọ̀ kò sí mo ti fi orí lórí ìwọ ọlọ́run lọ wọlá fọyọrọ ńlá fọyọrọ òdẹ̀sí lábúrú kankan ò lè kò lórí èyí àfi pẹ̀lú kádàrà àwọn lọ wọlé ìlà àfọyọ òdẹ̀sí ẹni lọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ tó dàgbọ́ ọlọ́wọ́ rẹ̀ mo bẹ̀ yàrá rẹ̀ ní ara rẹ̀ yẹn ìgbẹ́ ọjà àti ẹ̀bá ta ìṣe máa ń rí ní ilé ẹ̀bá ti sọ bẹ́ẹ̀ ni ẹ̀rí. tó nípa bẹ́ẹ̀ káwá sàpé láburú bẹ pẹ̀lú sùn kan pẹ̀lú kájá ọlá burú pẹ̀lú àyè kan ó lè wáyé gbà nítorí pẹ̀lú ọlọ́run ọba òun ló òun láàyè òun lè yàn àti wípé fún àkókò yìí òun lè ṣe ọmọ anájà ádámù sí máa fẹ́lẹ̀ ká má gbogbo àkókò yòówù tó nígbà tó lò tó bá lò nípa ìtẹ̀lọ́lọ́run ọba sọ̀pá náà ẹni bá fún àkókò yẹn ní kọ àbá pè ní zamanu ara ní àsìkò dálùbà ìkàmpẹ̀lẹ̀. ó fi ẹ̀sìn òdìkè sí rẹ̀ náà sọ èyí gbogbo àkókò yòówù ní ìyẹn bá tó pẹ̀lú àpá náà ọba ara ajá ti bá gbogbo òkú nìyẹn máa jẹ mẹ́ẹ̀ ní òsì bí àtúwá ilẹ̀ ẹ̀ yọ̀ ẹlẹ́sẹ̀ káàkiri ọ̀gbìn máa wù àyàpá náà àtòwù kẹ́ẹ̀ padà burúkú rẹ̀ lẹ́ẹ̀kan náà ó yẹ pé pẹ̀lú wà tuntun tí ń wù yẹn ọlọ́run kájà aláburú tí ọmọ máa ṣẹlẹ̀ sí. ó ti wà tó àkọọ́lẹ̀ nígbà tó ti ṣe láburú yẹn o tó ti wà tí ò da o tó ń wù àgbàjẹ́ tó ya mọ́ ọlọ́run àrùn ọlọ́run ti ṣàkọọ́lẹ̀ pé láburú máa máa wáyé kódà tó bá wáyé sí sẹ́n wáyé sọ́dọ̀ ẹ̀ náà ẹ̀ ọ̀kọ́ wa nù ọ̀hàjì ẹni tó rẹ̀ ti di tó ń ṣe tó dẹ̀ wúwo nílẹ̀ kò ní pẹ́ kò ní nígbà tí ìyá ọba ti báyìí atẹni tí ń ṣe bí o atẹni tó wù rẹ o ìyá máa jọ káwọn mọ. so nípa bẹ́ẹ̀ ẹlẹ́sìn yẹn ẹni tí láburú máa kọ lórí kódà láburú yẹn atúnrẹ lórí kódà a kò máa dá bọ nígbà tí láburú yẹn bá tẹ̀lé àkókò tó tẹ̀lé a máa rí pé ìjọba yìí ni láburú tẹ̀lé ọ̀nà ẹ̀ bá lè fi láburú sí èyí kankan yẹn ó ní ṣe pẹ̀lú àtọ̀rẹ́ kódà á tún máa sọ àyè sí lábúrú yẹn ti tẹ́lẹ̀ gẹ́gẹ́ ẹ̀wà àyè tó ti tẹ́lẹ̀ ẹ̀wà ara nàbì sọ́lọ́mọ́ àdọ́sọ́lá wọn ní àdìsẹ́ kábà ní ìgbàgbọ́ wípé àìsàn ní rẹ̀ yẹn yọ àìsàn àtàrà ẹ̀sán lọ́tàrà ẹ̀sán tí o ti àkọọ́lẹ̀ níbẹ̀ àgbọ̀dọ̀ nínú gbàgbọ́ yẹn àgbọ̀dọ̀ gbà láì sí kádàrà bẹ́ẹ̀ ẹ wá rí òjijì ọlọ́run wá jọ ìwà yìí ẹ wá láwọn nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ o òjò yìí kiri ọlọ́run ọba àlejò ọ̀la máa kádàrà lábúrú mọ́ wọn ọ̀wá sì fẹ́ láti gbọ́ ọmọ eléyìí bẹ́ẹ̀ lọ́wọ́ bá tó pa ní ọ̀gá ara wọn ọlọ́run máa kádàrà lábúrú sára obìnrin nígbà tí lànà ìtọ́jú wa ń gbọ́ ẹgbẹ́ tó bá gbéyàwó mọ́ wọlé wọ́n tẹ̀ sí mú kíra bẹ́ẹ̀ yẹn o wọ́n tẹ̀ náà sórí ẹ̀ títí ọmọ ọdún náà ó mú asórí rẹ̀ ìwọ náà mú jọ lẹ́rù tí ní àtàlùkà mi fẹ́yì ha wà xẹ́yì máa ń jàbálìkà àárẹ̀ wà àbúrò ìjàmbá ìjàmbá ha wà ìjàmbá ìjàmbá ìjàmbá àárẹ̀ wọ́n tẹ̀ náà lórí ẹ̀ bákan náà èyí ẹsẹ̀ gẹ̀ẹ́sì ilé ètò ìwà akẹ́kọ̀ọ́ torọ́ lọ́wọ́ ọba àlejò ọlá máa ń kájà aláburú sóhun náà lára nígbà tí yìí ṣe fóun ní ọ̀kẹ́ fún láburú wá fúnra rẹ̀ ọlọ́gbọ́n máa kàkọ́lẹ̀ rẹ̀ nínú ogun pàṣẹ láburú ní wáyé ìyẹn ti ní ìbẹ̀ náà. Ìgbà àwọn oníṣẹ́ náà ti lọ ìṣẹ́ náà ní ìṣẹ́ náà kó tó ti bọ́ máa kéde. Ọlọ́run àti máa kájà aláburú sára ń tẹ̀lé ìyẹn ti ní láti bẹlọ irú bẹlọ ta bẹlọ nípa obìnrin náà ìdí ìdí àjọ àyìnlá ẹ̀ láti ti jọ ẹ̀rí. eléyìí kò tún mọ̀ wípé àwọn àgbà yóò gómìnrin lábúrò ní máa ń bà àbílẹ̀ lábúrò ní máa ń bà àbí ìṣàkùn lábúrò ní máa ń bà kódà àwọn olùkọ́ sàlàyé lábúrò gómìnrin wọn lòun náà nìkan máa bímọ gẹ́gẹ́ bí àbáwọ̀ mọ́ àbí máa ní ọdún náà ti sàlàyé rẹ̀ lábúrú ní kẹrin òun ní ká máa lò láti fi jagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀rí lábúrú nílé òun ní kí yẹn sàkà fún aládùúgbò ẹ̀rí pẹ́ẹ́nì kẹrin máa bẹ lọ́rùn ike ọlọ́run ti wá lẹ́nu rẹ̀ wọ́n lọ́dọ̀ àyò sí ìparí ọwọ́ àtúntò pé ọlọ́run ti ààrẹ ní ilé bá gbé ìlọba kéèyàn kéèyàn lé wàhálà òjìnà sí ọ níbi ọ̀rọ̀ ìbò ìyàtọ̀ tọrọ sàtẹ́lẹ̀ tọ́lọ́lọ́ àtàlà ń sọ wípé ẹ̀rẹ̀ tó gbádùn ẹ má fún omi yìí tó gbádùn ọ̀nà máa ń kájà ládìgbà bí ìta ìsàrẹ̀. bákan náà ẹni tó lẹ́sẹ̀ ẹ má sọ fẹ́ jọba sípò ọ̀nà máa ń kàkọ́ lẹ̀ kẹ́tẹ̀ yẹn lápára rẹ̀ ti bàgẹ́. bákan náà ibi tí kò náà ti ṣẹlẹ̀ ẹni pàṣẹ ti sọ́kọ́ wa ńlá ńlọ́wọ́ alẹ́ tó bá yẹ kékeré wa ní ṣẹlẹ̀ ẹ sáwọn ọmọ agbé bẹ́ẹ̀ má jáde ẹ má lọ fún rẹ lórí ìyẹn tí ọlọ́run máa ń ká dára kẹ́ ẹ wú lọ ẹ gbé lọ sí òbí kó tó padà rẹ lórí ọlọ́run máa ń ká kọ́ lẹ̀. àbí kó sì já sí sẹ́yìn ẹ̀kẹ́rẹ́ àwọn ìgbónáńtẹ̀lẹ́ fi ń ká dára kí lórí gbogbo àwọn àlámọ̀rí gbogbo ẹni tó bá ti wá lọ gbà ìpìlẹ̀ burú lè wáyé látàrí nǹkan kí nǹkan yẹn ọ̀sẹ̀lẹ̀ bí o. alẹ́bí sọ́kọ́ lọ ọ̀rẹ́ ọ̀sẹ̀lẹ̀ ó ní àfẹ́yàrá àìlẹ̀ wọn takọ̀ ìjà. ẹni tó bá ti gbà ibi nǹkan ẹ̀dùn yóò fara fún kọ́ máa rí bí ẹ̀ ebi kò sábà ọdún ọlọ́run bẹ́ẹ̀ ló wọ̀ ọ̀sàfé kádàrà ni ní ẹ̀ lè tètè báyìí kẹ́ báyìí ó tẹ̀lẹ̀ ẹ̀ yóò ti rí náà lórí ẹ̀. àyẹ̀lẹ̀dẹ̀ sọ owó pé kẹta ó lè fara fún àbá ìka pé nǹkan yóò ti rí náà ní ẹ̀sọ́ ní wọ́n lọ kó ti nígbàgbọ́ nípa rẹ̀ nǹkan yẹn dẹ̀ fà á rí bẹ́ẹ̀ náà ní. akólókò ní dáadáa ọ̀sẹ̀ kìlúmọ́ àti ìṣọ̀lẹ́kùn wọ́n yóò تسيره وتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فاتقوا الله عباد الله قال رحمه الله mọ̀lẹ́kọ́ mọ̀jàdínlẹ́kọ́. Tí a bá ka tẹ̀síìlì tó a tó kọ́nà pàpà jùlọ ọ̀rọ̀ náà wà sùpánù tọ́lọ̀ méjì náà àwùsàn náà àlẹ́ ìdìbòrí àwùsàn fi yẹ̀wò mi náà ní mùsùlùmí. Ọlọ́run ní àbàlà rẹ̀ atẹ́gùn tó le ààrẹ sí àwọn ọjọ́ ààrẹ àwọn tí wọ́n ya pátá lẹ́yìn ọ̀nà ọ̀rọ̀ òní. ọlọ́run ní ìyàwó ní dáhùn mọ́tò tẹ̀lé mu ní ọjọ́ ọ̀nà yìí. ẹ̀rí ká lẹ́wọ̀ àwọn àgbàdo àgbẹ̀ á lọ́wọ́ wà lánà yìí. bẹ́ẹ̀ òde ìfọ́lá wà yóò lọ sí jẹ́ nàyí sí nàyí sí. òun ló ti gé ṣe sáyé oríire àdìgbì. ونوم العدل قلوب يوم نحن مستمر مضاد على ذلك táwọn kẹsì sọ yìí pé gbogbo ọdún láyé ọjọ́ ni màmá padà kí ni wàá kà àlàyé rẹ̀ báwa àlàyé àlùfùnà àtàwọn àlàyé òsì òdòdó kí ni àlàyé rẹ̀ fésùmọ́ rẹ̀ ní pé ní ọjọ́ tó tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ táwọn kọ́ọ̀mù tó nìyẹn bá ti kú òye láyé wàhálà máa dé àlùbá máa dé ìparun máa tẹlẹ ìtìlẹ̀ máa tẹlẹ tóbi padà padà sílẹ̀ àdá ni wọ́n máa ń yẹ kí wọ́n pè ní àdúgbò àwọn olùsá sílẹ̀ nínú lọ kó láti yẹ lọ́rọ̀ àwọn padà sábà mọ̀ èdè ọjọ́ àlàbùbá ọjọ́ ọjọ́ ṣókùn ọjọ́ àyíká ọjọ́ àdùbà lọ́gbà lọ́jẹ́ ní àkókò ìjọ àhàlù ṣùgbọ́n nú ẹ̀sùn ti wà wákàtí kan máa wà bẹ́ẹ̀ ìyẹn ọjọ́ náà wà fún ìyẹn ọjọ́ àdìbà yẹn àkókò kan wà bẹ́ẹ̀ bá wà tó fi ń gbé ìyókù pẹ̀lú bí àdùá tá a bá fẹ́ lóhùn bẹ́ẹ̀ báyìí ọlọ́run ti gbàdúrà lọ́jọ́ àdìbà wà ní tẹ́lẹ̀ kó dìbò ìsìn yẹn lórí ẹsẹ̀ àwọn kẹ̀kẹ́ gbọ́dọ̀ yé wa kódà tó bá jókòó ẹ̀sìn fáwọn ẹnìyẹn ìbéèrè ní ilé ṣáà síkẹ̀lé àwọn ẹni tí wọ́n ti lọ sáájú wa sófin wa ni kì í sófin wa tá a bá ti rí wo tá a lè fi sọ́lọ́ lọ́wọ́ sálá ń fi sàtàkù ẹ̀ tó fi sọ̀rọ̀ mí lẹ́yìn ẹ̀. ilé ìwà ni ọ̀rọ̀ mi wáyé lẹ́yìn rẹ̀ láti àtọ̀pá àtìsọ pé ní fún ọ. wíkí mo ti fi ọjọ́ ní ọjọ́ ọ̀parun lọ́sẹ̀ fún àwọn ọ̀tọ́ ya pásánù náà nìkú àrèyìn lẹ́ẹ̀kan náà àkókò kẹfà ń bẹ̀ bá wa tọ́jú àkókò gbígbà tiwa tọ́jú ọ̀nà yìí tiwa nílẹ̀ yìí tọ́jú ọ̀nà yìí. àwa sọ nípa ọlábíbí ọmọ ọjọ́ àlàrúbá ẹ̀rí báwọn ọ̀sẹ̀rà mi wá wọn ni ní ọba ń wẹ̀lí lọ́kẹ́ ńlá ọjọ́ àlàrúbá lápò wẹ́ ọ́ adága ọjọ́ àlàrúbá náà pọ̀ sí ọdún tàbí ọdún máa ń kórè ọjọ́ kan tó ń tó bá ti ti ọjọ́ àlàrúbá báyìí. ọdún kẹrin wáyé jẹ́ kí ló dé lórí mọ́jọ́ ọ̀dà yìí sílu. èèyàn wẹ̀ ìlànà lẹ́yìn ní kéèyàn wẹ̀ níjọ́ lọ sọlọ́wọ́ àlùfẹ́lẹ́ ọ̀dà aláyé ń bí bàyí náà wá nìyí. ìyàgò rẹ̀ lọ kọ́ síbi àlàbà ẹ̀ bẹ́ẹ̀ fi yìí ti wọ́n máa ń àyè bẹ́ẹ̀ kọ́ wọ́n ní wọ́n fẹ́ẹ́ fi sáfì tí wàá fi wọ́n fẹ́ wọn wá ní lọ́dọ̀ ẹjọ́ ti fẹ́ múra ní ẹ̀mọ́ káwọn mi máa ń wò múra àti fẹ́ni tó wá wọ sẹ́yìn tó lóorun ni àti tó lóorun. bẹ́ẹ̀ wá lórí ẹ̀kọ́ náà wò ní wẹ̀. ẹ ọjọ́ aláṣẹ níjọ́ àtàlà ọjọ́ lọ́lọ́ láàrin. ẹjọ́ wo pàdé ti jẹ́ àtàlà ọ̀nì ọlọ́run tàrà àtúnwá. wọ́n lọ sẹ́yìn tọ́gbọ́ mọ́ àtúnṣọ́lá ọ̀fẹ́ lọ sí ìmọ̀tìdì pàtó. ọjọ́ mẹ́ta ló ti tẹ̀ lọ. ọ̀sàdọ̀ àti ọjọ́ ọ̀sàdúà ní ọjọ́ àtàlátà ti bẹ̀ lọ́wọ́ lórí àlámọ̀ríkà ó tún bẹ̀ lọ́wọ́ ní ọjọ́ àṣìá ọlọ́wọ́ àgbàgbà nẹ́bí sọlọ́lọ́ àṣàlá ní ọjọ́ àlàrúbá láàrin inú àyè làtàlàntàrí ẹ̀dá tọ́jọ́ ọ̀sẹ̀ yìí wá làlàrúbá báyìí àtàkùn tó gbígbà àdúrà tó rí ẹ̀rí wọ́n ní àwọn sọ̀hábà wọ́n náà wọ́n dẹ̀ rí ìdùnnú yẹn lójú àtẹ́sí sọ́tọ̀ lọ́wọ́ àlejò wàhálì ìsọ̀tàlá. àbáwọ̀ ẹja lè làbùlá rọ̀dì ọlọ́sàlá àdúgbò wọ́n ní àwọn wá wò pé àbáǹdẹ́bí ti ká lọ dá ní àkókò nígbà tó àyè. àwọn lè wá tọpa àkókò tàbí bẹ lọ́wọ́ yẹn láàrin àyè làtàlà ń sáré níjọ́ àrèlè à alámọ̀rí kẹtọ́ jẹ́ kẹtọ́ pàtàkì tó lé kankan kò ní ṣẹlẹ̀ táwọn aráyé àyàfi káwọn tuntun wákàtí yẹn káwọn mẹlọ́hún bẹ́ẹ̀ káwọn fi mẹlọ́hún bẹ́ẹ̀ báyìí láàrin kò ní ìjọ àbá láàrin ìgbà ìgbà àtọ́jú àlàyé lọ́jọ́ lẹ́yìn tí báwa kò ní àwọn àìsàn lẹ́yìn pọ̀pọ̀wọ́ àìsànlá ẹ̀rí àìsàn ní kò ní ṣe àìsàn wọ́n mi ká ẹ̀yà ìkọ̀ọ̀kan nínú yín ẹ̀yìn rẹ̀ ń bẹ ọlọ́run láfún ní sílágọ́sì tó bá lọ àtòkí ẹ̀sìn rẹ̀ àdéhùn òkú ẹ̀sìn náà ló tó wá fún wa ẹni fọlọ́ gbẹgbẹ tó ń lè ṣe على جميع من الأمر فاتبعها أسير النبي الجمهوري إلا نبي alamọ ìlọwà lóye òun ni kò tẹ̀lé má tẹ̀lé pẹ̀lú àwọn èèyàn àjàsìkè tọjọ yẹn bá jẹ ọjọ́ yẹn fáwọn ọmọ ààrẹ tí wọ́n yá pátá tẹ̀lé ọlọ́run àtọ́rí àtàkókò gbígbà àtàkùnbẹ níbẹ̀ fáwọn àtàkẹ́ mùsùlùmí. ẹ̀wá yáyà yẹn tọ́lọ̀ sọ yìí pé aláwọ̀ ọlọ́run ọba láàrin akẹ́kọ̀ọ́ lágbára fáwọn ọjọ́ ààrẹ ní ọjọ́ ìṣòro. mo tẹ̀lé ọ̀ tó ṣe pé ọjọ́ yẹn ti ń kọ̀ọ̀tì ní ọ̀lọ́dẹ̀ ìṣòro yẹn léraléra fún ọ ẹ̀rí kí ni tuma ayà yìí bàbá wa sọlá ìgbà bẹ́ẹ̀ ni rọ̀bì ọmọ òkúta àdúrà wọn ní ọjọ́ tó ti ní pípé ẹ̀sẹ̀kẹ́ ẹ̀fún ẹbí àwọn tẹ́ ẹ gbà kọjọ láburú lọ́jẹ́ fáwọn lóbi jáde pé aburú yẹn wà tẹ̀síwájú wọn. inú àwọn àwọn oníṣẹ́ òṣèlú afáwọn oníṣẹ́ òṣèlú wọn ní jọ́ àdàlù bá lọ́jọ́ yìí ìgbà àgbẹ̀yà àkọ́kẹ́ ló ń sùn àtẹjọ́ kéré ń lo wọn àtẹjọ́ dàgbà ló gbogbo ọlọ́lọ́run parẹ́ wọ́n ti sùnmọ́ fún sẹ́bẹ̀ òun ni pé láburú yẹn ń kọ́ nínú títí ìyá yẹn wọ́n lọ sí ọdún márùn dáyẹyẹ ọ̀dà wọ́n ti sọ̀rọ̀ bá ara yìí lókè ọjọ́ àlàbùrà ìtọ́jú ọ̀dà yìí sí gbòòsùn àti àtúntò wa gbà bẹ́ẹ̀ ìdáhùn yìí o wọ́n ní àdéhùn ìgbàwá tí a fa àmọ̀tòrọ̀ ọmọ ìbò àyíká rọ́ọ̀dì ọlọ́ọ̀tún dáadáa àyíká lọ́sọ̀lọ́sọ̀ ọlọ́wọ́ ìwà lọ́sọ̀tà lẹ́yìn sọ́lọ́lọ́ àìsọ́lọ́ oní jìbìrì ìlú wa pàdé ọwọ́ ajá ọlọ́run ti ju kọ́ lábẹ́rẹ́ àlẹ́lẹ́ pé máa ti dájọ́ pẹ̀lú ìbúra ẹni yẹn bá ti búra ẹlẹ́rìí náà àti búra oní jìbìrì ìlú wa pẹ̀lú pé ìyàwó fúlẹ̀ náà ọjọ́ àlàrú bá ìyàwó fúlẹ̀ náà ṣe mọ́ tẹ́lẹ̀ ọjọ́ ọ̀nà yìí tó ṣe pé sẹ́yìn tí ẹ̀jẹ̀ sì máa bá kọ̀ nínú lọ ni ẹ̀rí wọn ni yóò fi gbé àti wa ìtumọ̀ rẹ̀ àwọn ènìyàn sì ti yá wọn sì ti lọ lọ́wọ́ nípa wọn rẹ̀ káfíńkù yẹn bá ti kórì báyìí ìyá ni ó ti máa lọ bá wọn títí ọ̀dọ́ àyèrayé. a máa ṣí àdúrà bẹ̀yẹ̀ sí kí kì í sọjọ́ nẹ̀yìn sí báwọn ẹni rẹ̀ nẹ̀yìn sí tó jẹ́ ọba ajé ọjọ́ lẹ́yìn tó lọ́la kọ̀ọ̀tínù fáwọn alùpùpù àwọn òbí àwọn òbílẹ̀jẹ́ lẹ́ẹ̀rí gbogbo ọjọ́ lẹ́yìn tó lọ́la wọn bá dáko náà lọ á ní alákọ̀ọ́lẹ́ ọjọ́ òru ní jẹ́ fáwọn kékeré nínú àwọn ọjọ́ rà kìí ṣe ọjọ́ òru kìí ṣe ọjọ́ àtẹ́wò pàṣẹ ìṣọ́lá ọba kò àlejò sọ́lá lọ́sọ̀lá àti gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀rí ajá sí pé ọ̀rọ̀ yóò takora wọn ọ̀nà yóò sì rárá. bóò láti ọ̀rọ̀ yẹn ajá sí pé ṣẹlẹ̀ tó káwọn kò fọ́nà tààrà ẹni tó bá kò sí tó yóò dárin ọlọ́run lè fi fún láti bẹ̀rẹ̀ ọjọ́ àlàrúbá láti sí mọ́ tọ́lọ́wọ́ ń lọ lára ìyá rẹ̀ tọ́ba ti wá ní bálánsá rẹ̀ lọ sẹ́yìn ẹ̀ tọkọ̀ tí ò padà ní ti wà yápa yẹn. ọlọ́run wa ṣe bí a. wọ́n ní ṣe bí a títí kọ́rọ̀ àwọn ẹni tó wù ọ̀dà rẹ̀ ṣe rí nìyẹn. ọlọ́run wa gbàgbà lẹ́yìn sọ́mọ lọ́wọ́ àríwá sẹ́lá láàrin àdílà sí àlàǹtà rẹ̀ jẹ́ ní àdúrà ọlọ́run sì lọ lára fáwọn ẹni tí wọ́n gbà nẹ́bí tó alẹ́ gbọ́ wọn ya pàṣẹ wọn ta kò wọn làwọn ọmọ nígbà títà àwọn mùsùlùmí ọlọ́run wa lọ wọn lára nígbà ọkọ títà làwùrà yẹn ló fẹsẹ̀ yà á nígbà tí ìyá tó lọ bá wọn ajáde fọlọ yìí lè kẹ́mi tí tí àkókò gbígbà àdúrà ọwọ́ àbáwá mùsùlùmí àwọn àgbàdo yìí lọ́wọ́ wọn pàrọ̀ sálá ó sì ti àkókò nàìjíríà àkókò sòrò àkókò yà gbogbo àwọn ẹni tó bá yà lọ lọ bẹ̀rẹ̀ lágbóyè ọmọ á yóò ti máa ń padà sọ́nà gbogbo ìgbà yóò ti máa ti kú ìgbà yìí tọ́jú yẹn bá ti dé báyìí ìyá yá ti máa lọ bá wọn. ṣùgbọ́n ní ìtàn náà ti yá gbogbo ìgbà náà wà. yóò wá sí àtiwá láti yá ìgbà náà lọ nínú gbogbo àkókò tá a bá ti lò pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá tó ká lọ́wọ́ àkókò ìlọ́jẹ́ fún àkókò gbogbo àkókò yòówù tí yẹn bá lò pẹ̀lú àkọlọ́ ọ̀sán àkókò ikú lọ́jẹ́ fún yẹn. tìlà burú bá ti ṣe àákọ́ fákòókò báyìí lọ́sẹ̀lẹ̀. ọ̀gá wa gbà pé àkókò kẹ̀kẹ́ ló pa aláwọ̀ yẹn ní ọ̀pọ̀ lẹ̀ láì fi ṣe pẹ̀lú àkọlọ́ ọ̀sán ọ̀gáàlá. àbí ọlọ́run ọ̀sán ọlọ́run tábùlà wa níbi gbogbo ti jẹ́ kùsì lọ gbogbo ti jẹ́ lọ́wọ́ ọlọ́dàkùn làwọn ní gbogbo ohun tí ń jẹ́ àdánwò èyí tó ti lójú wa nígbà tọ̀dọ̀ àwọn tí ọ̀gbá ní ọlọ́dàkùn nínú ọgbà tó ọlọ́dàkùn fún alálàáfíà àwọn akáwọn ní àbí àwọn ní sọ̀rọ̀ lẹ́yìn ọ̀sìn tó ọlọ́dàkùn yà alálàáfíà ọlọ́dàkùn kájọ àwọn àtúntò àtọ́ ìṣòwò àwọn kẹ́kẹ́ ti dáńtà aláwọ̀ ọlọ́dàkùn àjọ kájọ àwọn abẹ́rẹ́ náà ti ta pẹ́ lórí ẹ̀sìn rẹ̀ ti apẹ́ lórí ìtẹ̀jọ́ rẹ̀ اللهم إنا نعوذ ومن ساعة الصوم ومن صاحب الصوم ومن شاء الصوم في دار القرآن عباد الله إن الله لا يتفرد بصوت على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل